jàforí ẹ má jà fẹ́nìkan jàforí ẹ má jà fẹ́nìkan a ní o jàforí ẹ má jà fẹ́nìkan jàforí ẹ má jà fẹ́nìkan jàfú sport light Empire TV ó yá ẹ̀yin tíátíá gbogbo ẹ̀yin olólùfẹ́ òṣèré orí ìtàgé gbogbo ẹ̀yin olólùfẹ́ àwa olórin pátápátá bóyá tí a bá fẹ́ wo latest film àbẹ́ fẹ́ wo latest musical video ẹ lọ sí orí Spotlight Empire TV ìbẹ̀lẹ̀ ti máa rí o Spotlight Empire TV ibi tẹ́ ti máa rí nǹkan tó jẹ́ latest ni o anything entertainment ó yá ẹ gbéra tán jàforí ẹ jọ má jàfẹ́ nìkan. ṣòro láti ṣe iṣẹ́ rẹ̀ ọ̀nà rẹ̀ nìkan kò mọ̀ àwa máa rí. fáwọn tí yóò máa gbàgbọ́ ẹ pé kán wá wòye fáwọn tí kò báyé ẹni kán wá wò kán wá wò kó lè yé wọn kó bá má lè pẹ́ fún wọn ni ẹ dákun kán wá òye ẹni ọlọ́run fẹ́ nìyí o ṣe bẹ́ẹ̀ mi. ẹni ọlọ́run fẹ́ ọlọ́run fẹ́ ọlọ́run fẹ́. ẹgbẹ́ kò ṣe lọ́rùn fẹ́ láyé lọ́rùn ọ̀wẹ́ lọ́wọ́ o. ìjìyà ìrànwọ́ mi ò ní jìyà o. ibi tó yẹ ká gbà kọjá oníṣẹ́jú kan sí kejì ẹ̀dá lè gbàbẹ̀ láì fura alógún ọdún tóbi igi oko kì í kólókó lójú ẹ̀dá ti mọ̀ yẹn bí ìràwé bá ń ta àgbẹ̀láyà kágbà kíyèsí ni kágbẹ̀yà tètè fura ni onílé tí yóò bá fura olè ní ọkọ̀ àìkíyèsára àgbà ló mú àgbà sọgbọ́dilẹ̀ ṣe bẹ́ẹ̀ ń rí o. ẹni ọlọ́run fẹ́. ẹni ọlọ́run fẹ́ o. ẹni ọlọ́run fẹ́ o. láyé lọ́mú ọwọ́ ẹ̀ ọlọ́run là o. Ah, mi ò ní jìyà o ní jẹ̀bi rán mi ò ní jìyà ọ̀hún láyé mi. ẹ̀dá ṣẹ̀rùn bíbẹ̀ yín o ẹ dákun ẹ wòye ẹ jẹ́ ká máa kíyèsí ìgbẹ̀yìn ní ká máa wò láyé ẹ̀dá ìgbẹ̀yìn ní ayé kádàrán bẹ àkúnlẹ̀yàn ń bẹ kò má ṣe dán gbọ́n sí i ohun tọ́lọ́run máa ṣe láṣẹ dẹ́dà kan máa lẹ̀ yé ọlọ́run pé ẹ kò máa bọ̀ sáré. jésù tí mò ń ròyìn ẹ̀ fún yín yìí òun ló kú fún ẹ̀ṣẹ̀ ọmọ aráyé ó kú fún mi ó kú fẹ̀yìn náà nítorí pé kí ni ká lè bá a níyì àìnípẹ̀kun ṣé wàá rí i pé ó yẹ ká gba jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà wa nítorí pé tá a bá ti gbà á ohun gbogbo di ìrọ̀rùn fún wa kò ní sí wàhálà fún wa mọ́ kò ní sí ìdààmú kankan mọ́ gbogbo nǹkan tẹ́ bá ti tẹ́ bá ti fẹ́ tẹ́ bá ti gbàdúrà pé ní orúkọ Jésù ni mo gbàdúrà ó ní láti ṣe é ṣe fún yín ọ̀nkú mi àǹtí mi ǹjẹ́ ti wá ṣetán láti gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà yín. mo ti ṣetán. Ah, ẹ̀yin náà ti ṣetán. mo ti ṣetán. a ti ṣetán. Ah, olúwa ò ṣe Jésù ò ṣe é ọba alágbára gíga nínú àwọn ọ̀run ọlọ́run ẹ̀mí àwọn wòlíì bọ̀dá mi àǹtí mi ó yá ẹ díjú ẹ jẹ́ ká gbàdúrà kẹ máa wí tẹ̀lé mi wípé. jésù olúwa wa jésù olúwa wa. mo ti ṣetán láti gbà ẹ́ gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà. mo ti ṣetán láti gbà ẹ́ gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà. nítorí wípé lọ́dọ̀ rẹ ni ìyà ìnípẹ̀kún wà. nítorí pé lọ́dọ̀ rẹ ni ìyà ìnípẹ̀kún wà. ẹ gba jésù kristi gbọ́ ẹ gba jésù sínú ayé yín nítorí pé ọlọ́run kò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ tó fi ọmọ bíbí rẹ̀ nìkan ṣoṣo fún wa ó sọ wípé ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ kí ó lè ní ìyè àìnípẹ̀kun kó má bàa ṣègbé ẹ gba jésù sínú ayé yín ah! olúwa jésù kristi dáríjì gbogbo àwọn ọmọ rẹ tó wà ládùúgbò. ìwọ nìkan lọba tó lè ṣe ohun gbogbo nínú ohun gbogbo ẹ gba jésù ìjọba ọlọ́run kù sí dẹ̀dẹ̀ ẹlẹ́ṣẹ̀ yípadà ìjọba ọlọ́run kù sí dẹ̀dẹ̀ jésù ń bọ̀ láìpẹ́ ó ń padà bọ̀ nítorí pé ó ti kú fún wa ó ń ṣègbé lórí igi àgbélébùú ó ń padà bọ̀ ẹ gba jésù kristi sáyé yín ẹ gba jésù ẹ gba jésù òun ló ní ìgbàlẹ̀ mi wa ẹ jẹ́ kí a mọ olúwa ẹ jẹ́ ká kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ ẹ jẹ́ ká má rìn nínú ìdọ̀tí mọ́ ẹ jẹ́ ká gba ẹ̀mí mímọ́ gbọ́ ẹ jẹ́ ká máa gbàdúrà ẹ jẹ́ kí ẹ̀mí ẹ̀mí mímọ́ ọlọ́run kó máa wà nínú wa ẹ jésù jésù ní òtítọ́ àti ọ̀nà ó ní ìyè ó ní ìgbàlà ó ní ìgbàlà ẹ̀mí wa ẹ gba Jésù Kristi gbọ́. ìjọba obìnrin yàláyà fọ́nìṣà wọ́n á gbé báìbù mo lọ ń gbàdúrà káàkiri kéde ọgbà jésù èmi ọlọ́run àwọn tó máa ń sọ pé àlágọ́ wọn parọ́ o eh? ah, àwọn ọmọ mi ò tiẹ̀ gbọ́dọ̀ gbọ́ pé mo sọ mi ì tiẹ̀ gbọ́dọ̀ sọ létí wọn pé mo lálàá pé mo lọ ń wò àsùkọ ó fọ́ nípa. ọlọ́run pé ẹ kò máa bọ̀ sáré sáré. tí bá ti ní lárand mi Chief Kọ́mọláfẹ́ ló pè mí sìn wọ́n ní pé by ending of this month àwọn ní parí kan àwọn dẹ̀ ní dàwọn clean girls like you you know. <laughs> correct. mo dẹ̀ jẹ́ kó yé wọn sí i pé ọpọ́n ti sún o mo dẹ̀ jẹ́ kó yé wọn wípé this time around cash ó yẹ yín náà because àwọn girls mi wọ́n lo big cars big phone ó yá ó yá ẹgbẹ́ bọ́ọ̀dì ẹ jẹ́ ká máa lọ sí dance tiẹ̀. ẹgbẹ́ fẹ́ gbẹ̀ káwọn fẹ́ gbé owó owó yẹn ti pọ̀ ju jàre owó yẹn ti pọ̀ mi tó ló ṣẹlẹ̀ mo ti máa ń kọjá níbi tó ti ń tajà ń bẹ̀ yẹn sẹ́fúrálì mi ò bá ẹ mi ò rí ẹ ò pàtẹ ṣé kò sí nǹkan kan. ìyá mi máa pààrọ̀ nọ́mbà bá mi gan o nọ́mbà yẹn bá mi gan ó sí lára mi ọmọ bùkátà àwọn ọmọ iléèwé yẹn ṣe èèyàn dẹ́yẹ̀ gbọ́dọ̀ sọ ogún kọ́ tí bá kà ọmọ kànà ṣó wàá jẹ́ kí gbogbo nǹkan kàn lọ. but ọmọ ilé mi náà ó yẹ kó tẹ̀ yọjú sí mi kó wá ṣàlàyé fún mi. kẹ́dẹ̀ máa wo ọmọ òfò tá a fi sẹ́nu géètì yẹn àmọ́ ìgbà tí mo ti wá síbẹ̀ yẹn tó máa ń lé mi padà tí ò jẹ́ kí n wọlé lọ́mọ múrí òfò yẹn mo ń wọlé ayé mọ́ lára ni o mi ò gbádùn rárá màá ti lọ mi rọ. ṣé kò mọ ẹ ni ṣé kò dáyàn mọ ni kò dá bọ́ńbè mọ ni <laughs> má bínú má bínú má ìdíyà. síwèrè jàre ó ti jọlá yín yẹn ti lọ nìyẹn nǹkan tí mo kàn fẹ́ kẹ́ ṣe fún mi ni pé ẹ̀yẹ ṣáà ti mú fóònù yín jáde ẹ̀rọ snap ń báyìí ẹ lọ fi wọn tó bá sọ pé òun mọ bọ́ńbè ni ọlá yín ló jẹ o. <laughs> bọ́ńbè so ó dìgbà tí bá ya píchù ẹ kí ẹ ṣe lọ́ọ́ máa fi hàn múrì kò le tó yẹn má wọrí my one of these days máa gbé ẹ dọ́dọ̀ ẹ pé bọ́m̀bè lele, anytime tí bọ́m̀bè bá ti wá jẹ́ kó wọlé o ó tán a kò lè tó yẹn náà ẹ my dear ṣọṣà máa ń rà láti ó máa ń gbà láti náà. Ah, ah, ẹ gbàgbé owó ti ṣàmì nígbà láti kẹ eh. bọ́m̀bè máa ní ah, ẹ wo tó ṣe wà aláàtì máa ń wo orí ẹ̀ ṣeré. <laughs> ṣé lórí fóònù kékeré. ẹ gàgé. báwo rí mara big phone fún ẹ fún mi ní account number pẹ̀lú bank tó ń lò. Eh, eh, yeah. okay now. 21, 24, 72, 49, 30. UBA. ọmọrílé wa bọ́m̀bè. Ah, ìyá mi ti triumph <laughs> kò pé méjì bọ́m̀bè náà ni ọlọ́run. o ti transfer hundred k sí ẹ. Ah, ìyá mi ó ìyá mi ò dún hundred k ah! ìyá mi rẹ lẹ́yìn o ìyá chọpnẹkù bẹ́ẹ̀ ìyá tí a lè rí ọ̀nà àwọn ìyá náà ni wọ́n wà bẹ̀ àwọn ìyá gidi náà lẹ́yìn tó ń fọ́ ẹ̀rẹ́ fún wa kò sí wèrè ọlọ́ ìyá mi mo wà pẹ̀lú ẹ anything any corner any angle tó bá lórí àwọn yí jẹ́ kí mọ́ bèè mọ̀ ọjọ́ yìí ló máa dá mi mọ́ ọlọ́run ó sì mọ bọ́ ń bèrè ó mọ mi ọlọ́gbàgbé. ọlọ́run bá yá mi fifty thousand naira one hundred thousand naira lé hundred thousand láì ṣe wàhálà láì ṣe ẹni tí. ọjà mama o wa bẹ. ẹ kò sí wẹ̀ máa wò ni máa fẹ́ two thousand naira. mama wa máa gbé yan wá ní hundred thousand máa fún ṣì. ọjà mi ju àwọn ọmọ owó mi jáde. two thousand naira ló kú ẹ. one dollar náà bẹ̀. ṣé bá ṣe máa wò rè ìtùnú máa ti fẹ́ gba gbogbo tẹ́rìtì mọ́ wa lọ́wọ́ ẹ wá nǹkan ṣe sí i even stylishly bébí ẹ máa ti gba gbogbo client mi wá lọ́wọ́ tán. ẹ wò ẹ wò ó tiẹ̀ ti wá ń sún èmi báyìí ṣé láwa tó jẹ́ pé client máa ń wà ọkọ̀ wètì ni a máa ń ṣà a máa ń rà ni èyí tó bá dẹ̀ wọ́n wá la máa lọ ń bá ó ti wá di pé àwa la wá ń lọ́bì fún client ń sìn la máa máa pè ní mẹ́sàn-án mẹ́wàá hello chief ṣẹ́wàá òkè hello aláàjì ṣàlàáfíà lẹ́wà ẹjọ́ sọ fún ṣọ́ọ̀kan fún wa pa àwọn síkì ọ̀rọ̀ yìí ti kọjá bẹ́ẹ̀ o. ẹni sùúrù ọ mama ìtùnú bá yín nínú géèmù yìí. ẹ̀yin gan lẹ train ẹ wáyé tí gbogbo ẹ ṣe wá wà upside down báyìí like i don't get it. kò yé mi gan mama nǹkan táwa mi là ń sọ fún yín náà ẹ take wa serious ah for instance nǹkan ò lọ déédéé fún wa bó ṣe máa ń lọ mọ́ shopping wa gan wa kí n lọ fún shopping mọ́ when last we go for shopping ah mama ẹ wá nǹkan ṣe sí ẹ má sùn lé nà mama ẹ ṣe nǹkan nà. Ah. ìtùnú ṣe lé ìtùnú ṣe tòun mi ò tí ì rárí dájú mo ṣe àmọ́ tí mo bá wá rárí dájú pàṣọ ìtùnú ó wà níbi tí mo fi pamọ́ sí ìgbà yẹn gọ́gọ́ lẹ́ máa mọ̀ pé mi náà ń pè ní eegun alápàṣọpá torí màá ti nà jù àti wípé aago ò tí ì kún àkùnwọ́ sílẹ̀ ni tí aago ẹ̀ bá kún àkùnwọ́ sílẹ̀ ẹ dá mi mọ̀ bẹ́ẹ̀ ni ìtúrú tẹ̀lé sọ yìí ṣe bọ́mọ tèmi ni ṣe bẹ́ẹ̀ mi lèmi gbé kun ẹ sílẹ̀ ẹ fi sílẹ̀ kó tèmi máa ṣe èyí gangan ẹ fojú yín rí. ẹ wo mama ẹ tètè wá àkànṣe sí i torí èmi ò ní ṣe èmi tójú ṣe bí yìí lọ. ẹ wo mama ẹ má sùn. ẹ má sùn oorun èmi tó yẹ pé ti bá sùn máa lajú kan lẹ̀ wọ́n ní pé

ó gbọ́dọ̀ níwájú ẹ̀yin gbọ́dọ̀ wà ń bẹ̀. ó tún wá wà rògbòdo àwọn ọmọ tèsì nípa ìgbàgbé. bẹ́ẹ̀ni kó má ga jù kó má kúrú jù kó dẹ̀ tík níwọ̀nba títí ẹ̀ ọ ti yẹ mi ò dẹ̀ fẹ́ kó lọ kó lọ dẹ́rù àwọn ọmọ tí wèrè kúnyà àbí kí ló pe rẹ̀. kí ló dé ẹ̀yin ṣẹ́mi àti kùn ti ń jà ní pé mo sá fún because ọmọ òṣì kan tó mú wá fún mi last time nǹkan tọmọ yẹn ṣe ó bàdì gan ga o so àwọn pípẹ́ tó ti mú o lè mọ nǹkan tó ń ṣe chief ẹ tẹ máa dúpẹ́ tí wọ́n gbẹ́ yìí bọ̀. ṣáàdì pé o disappoint me ọmọ tó ta sánsan mi ò fẹ́ ẹni tó ti kóbó táyé ẹ̀ ti bàjẹ́ ọmọ gidi ni mo fẹ́. chief ẹ gbàgbé ṣé ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé mi ìfẹ́ kẹ́ máa ká òwú àkàsẹ́yìn ẹ mọ ibi táwọn ọmọ mi ti train ni. ah Casablanca club ní Port Harcourt ibẹ̀ yẹn badges àwọn mi ò kì í ṣe àwọn ọmọ ṣàkùṣàkù bí àwọn ọmọkùn yẹn ah chief ẹ fi yẹn sílẹ̀ ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa cash owó ló bá dé mẹ́. mo ní ó yẹ mọ̀ mí dáadáa náà tó bá jẹ́ tówó nǹkan kékeré nìyẹn. mo mọ̀ yín dáadáa náà. ẹ in fact tọmọ tó bá jù sí mi tó bá pò mí dáadáa bí n ṣe fẹ́ pò tó wọ́ mi dáadáa ẹ máa fi kún owó ẹ. ọ̀nà rẹ̀ nìkan kò mọ̀ àwa máa rí i. fáwọn tí yóò máa gbàgbọ́ ẹ pé kán wá wòye fáwọn tí kò báyé ẹni kán wá wò kán wá wò kó lè yé wọn bá má lè pẹ́ fún wọn ni ẹ dákun kán wá òye ẹni ọlọ́run fẹ́. ẹ kọ́lẹ̀ máa ẹ kọ́lẹ̀ máa ẹ jọ̀ọ́ máa ṣé ẹ bínú máa ẹ má bínú ẹ jọ̀ọ́ olúwa ló rán mi sí yín olúwa ti lù wọ́n. ó ń gbọ́. ó ní kí n sọ fún yín pé kẹ́ ẹ gba jésù ní olúwa àti olùgbàlà yín ó ní tí ẹ bá lè gbìyànjú tẹ́ bá lè gba jésù kristi ní olúwa àti olùgbàlà yín ó ní wípé gbogbo ọ̀nà yín tó ti dàrú látọjọ́ tó ti pẹ́ máa di tuntun ṣe. then ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn orí ló wà lábẹ́ yín tá a fẹ́ ti paṣẹ yín gbàlà tẹ́ ẹ bá lè gba jésù kristi yìí gbọ́. àbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ejò mákètí ọ̀gbọ́n sí nǹkan tó ń bá yín sọ ẹ wo wọ́n ní ẹ̀ṣẹ̀ lóró ikú ni èrè ẹ̀ṣẹ̀ ọ̀run àpáàdì lẹ̀ṣẹ̀ ń gbọ́n mi nìyàn rè torí náà bẹ́lẹ́dà rẹ̀ sọ̀rọ̀ lónìí kó má bá a kùnà ilé ológo. ìgbọràn sàn ju ẹbọ rúrú lọ o. madam. mo jọ kú rẹ kúrò mi jọ. ẹgbẹ́ kò ṣe gbọ́n lọ́rùn bẹ́ẹ̀ láyé lọ́rùn ọ̀wẹ́ lọ́wọ́ ìjìyà ìrànwọ́ mi ò ní jìyà o. ibi tó yẹ ká gbà kọjá ní ìṣẹ́jú kan sí kejì ẹ̀dá lè gbàbẹ̀ láì. Good news and notes. La vie, la victory, come and hear that story. Behind all this glory, oh no, there's a story. La vie, la victory. Come and hear the story behind all this glory. All Ọlọ́run ẹsẹ̀ story. Storyland, storyland, ọjọ́ mẹ́ta ni màá ṣe. Storyland. òun yàgbẹ́ àbí òun ṣùnú something like that ṣá. kí ló jẹ tó ń pọ̀ jù. Ah, yálà yẹn mi ò mọ owó mi mọ fún un mélòó la rẹ̀ tó tún pọ̀ jù ẹjọ́ kí ló fẹ́ kú. cheers baby. màmá nìyẹn. yàrá ìyá wa ó ti yẹ gbéra gbéra má jẹra. lẹ́yìn màmá kò sí màmá. tuwálè bí mo ṣe jìyà tó tí n bá jí lówùrọ̀ máa wókè máa tún dúpẹ́ máa tún sọ everybody serve máa tún sáré jí bẹ́pẹ́ baba God help me mo ṣàdé níjẹ yẹpẹ́ story story storyland storyland ọjọ́ mẹ́ta ni màá ṣe storyland. ọ̀tá nílùú Bùkì today doubt bọ́bọ́ béèrè lọ́wọ́ Bùkì wọ́n fẹ́ ṣe sàrà wọ́n ní di garbage àwọn tó ń bínú mi ṣẹ́ gbogbo wọn ti damage wọ́n ní mo ti rìn before now I don dey hard Yeah. sábò de aka mo ṣí kọ́ bọ́dé wákà báyìí wọ́n kárí wákà. This be the people scatter Man be wahala say mutunchi When we dey for the hustle Break it up with sikawa data I go they grow up. What sheriff who want to let? What feel me jab I shall And what time it to what the bear was so breaking my room. I don't get money now because I don't be balogo. Storyland, storyland. Ojo meta ni ma ṣe. Storyland, storyland. For the Babylon. Mama just so too. rán mi sí ẹ hmm. ó ní kó o gba òun gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà ẹ. gbẹdu sọhùn kí ni gúdúrà tó ń sọ yìí jẹ chọọchì àbí ó dàbí nǹkan tí ń ṣọpọlọ ẹ ò ní làákàyè rárá ọ̀dẹ̀dẹ̀ ni ẹ pẹ̀lú bó ṣe rí wọn kébi kébi gbà jésù bọ̀ ó bá mi sọ tíráṣì lẹ́nu ìdíọ́sìsì ẹ̀ ìkọ́ ti ṣí ẹ́. supervisor tó ń supervise project ẹ̀ ó ń gba ẹni o bàbá ẹ sọ. wo mi wo bí wo mi náà mo fẹ́ kó sáàkì nítorí pé kí kó má bàa ní ìpalára nínú ìgbésí ayé. sísè mi hmm, next week ni wedding ẹ o bíbélì sọ wípé ara wa ni tẹ́ḿpìlì mímọ́ ọlọ́run kí ló dé tó fẹ́ fi ẹ̀gbin sínú ìgbésí ayé ẹ ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí ni wedding ẹ o tún wá tẹ̀lé ọ̀rẹ́ wa ṣèpàrọ̀ kí ló dé mo fẹ́ kó gba jésù kristi sínú ayé ẹ o. but mama what's going on here what's all this kí ló fa gbogbo nonsense yìí. jésù sọ wípé stand up and let them talk. ẹ ní ìwé ni. let's get out of here please. Ah. ẹ jẹ́ ẹ má bínú. Ah sọ fún Bọ́lá pé mi wà bíbá yìí oh, gbàgbára báyìí báwo mo ṣe fẹ́ ṣe next week dẹ̀ wedding mi òun náà dẹ̀ mọ̀ pé next week ni wedding mi. kí ló dé tó ṣe behave yẹn. báwo mo ṣe behave báwo ló ṣe fẹ́ kí behave tó bá jẹ́ ìwọ náà báwo ló ṣe máa behave jọ nítorí ọlọ́run everything tí wọ́n máa yẹn sọ kò sí bóyá wọ́n fi kan àbí àbí àbí wọ́n fi kan sílẹ̀ ń bẹ̀ o mọ̀ pé next week ni wedding mi ìwọ dẹ̀ ni best mi má sọ pé kí ní sùúrù jọ torí ọ̀rẹ́ má sọ pé kí ní sùúrù má sọ pé kí ní sùúrù. calm down Táíwò torí ọkùnrin mà ni torí ọkùnrin lásán lásán. má don't tell me pé ọkùnrin lásán lásán má sọ fún ọkùnrin lásán lásán ẹ má sọ fún ọkùnrin lásán tí ọkọ mi tí ọkọ mi bá tiẹ̀ wá as in kó tiẹ̀ rí mi ibẹ̀ tí mo mọ ti pẹ̀lú pẹ̀lú as in pẹ̀lú àjòjì ọkùnrin. Táíwò ṣọmọ kan ṣáà gbàgbé gbàgbé gbàgbé jà wọlé jọ let me take my leave mo ń lọ ṣùtúgbọ́ jọ torí ọ̀nà ọkùnrin ò Ah, Táíwò ṣọ́ máa fi mí lẹ̀ ni Táíwò wá náà o. Ah, kí ni mo fẹ́ sọ fún chief. Ah. ìyálàyà ìyálàyà ìjọba obìnrin ẹ gbọ́ kí ni gbogbo fọkàntẹ́ lọ́ọ́ ṣe nínú club yẹn náà wọ́n lè lọ ń gbẹ́ mi no wọ́n lè lọ ń gbẹ́ mi ẹ̀mí lọ ń gbẹ́ yín nínú club nílé ijó ẹ̀dẹ̀ lọ ń gbẹ́ mi ah ṣé torí pé mi ò tẹ̀lé wọn lọ sí club ni ká ní mo tẹ̀lé yín lọ sí club gbogbo eléyìí ò ní ṣẹlẹ̀ náà àwọn ṣáda àwọn sísẹ́ mọ̀kọ́ tó ń wò tọ́ mi àti wọn náà kí ló dé tẹ̀lé ẹjọ́ kọ́ lọ́mọ àwọn agbẹ́ mi nínú ṣọ́ọ̀ṣì náà ẹ jẹ́ sọ fún mi tẹ́gbà tó máa ń fún wa lówó àwọn àwọn àwọn babaláyé tó ń sanwó wa tó ń sanwó tó dẹ̀ rí pẹ̀lú ọgbọ́n wọn àpẹ́ asset up nìyà wọn pé bẹ́ẹ̀ asset asset gbogbo ẹ̀ up ni màmá. mama. dẹ̀ ló lórí wa ah, ah, màmá ngọ́tẹ́ ṣe yọkù díẹ̀ ká. báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí. Ah tí wọn náà bá wà ń bẹ kò sí nǹkan tó fẹ́ ṣe sí i màmá kan dìde lójijì ni èmi ti rò pé bóyá wọn lọ sí convenience àbí bí wọn fẹ́ get drink ni mo kàn rí i pé wọn lọ jókòó ti máa kàn bẹ̀rẹ̀ sí ní jíṣẹ́ fún ọlọ́run bó ṣe ṣẹlẹ̀ nìyẹn èmi èmi ìtùnú èmi ìjọba obìnrin ló ń preach ní club ṣé mo jọmọ ìmáàmù ni àbí mo jọmọ pásítọ̀ kí ló fẹ́ fà á. màmá ní nǹkan tó ṣẹlẹ̀ yẹn. aṣọ tó aṣọ tó ń wọ̀ látàlọ́ lélẹ̀ tí wọ́n ti jẹ oh jù. ní òbí lífọ̀rọ̀ tẹ́ ń bá mi. ẹ bọ́ sínú àwọn ò lè parọ́ mọ́ yìí wọn ò lè parọ́ mọ́ yìí tí sábà bá ṣà ń parọ́ àwọn ṣáájú gbogbo àwọn síta gbogbo yẹn ò lè parọ́ mọ́ yìí nà. wọ́n play tape yín fún mi nà ọlọ àwọn sísá play gbogbo fídíò ni mo rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ń gbé gbé tẹ́sí bẹ́ẹ̀ tẹ́sí bẹ́ẹ̀ tẹ́sí bẹ́ẹ̀ tẹ́mi gbé ìtàn àlọ́ ń jíṣẹ́ màmá màmá ẹ fọ́ọ̀kọ̀ọ̀pù ọlọ́ ẹ fọ́ọ̀kọ̀ọ̀pù gidi kan torí pé jẹ́ màmá yàrá ìyá wa ni if not mo mọ̀ ọ́ ti máa sọ fún yín màmá ìṣá fẹ́ máa parọ́ ni a ní bó ṣe ṣẹlẹ̀ nìyẹn ẹnujọ́ mẹ́ta kò tiẹ̀ yé mi mọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ara yín kàn máa máa ṣẹ́gìrì lójijì ẹ máa máa gbẹ̀mí ẹ máa máa kò yé mi o. àjọ mo fẹ́ lọ wọ. ó bẹ́ ta o torí ẹ ti lọ sórí òkè kẹ́ ẹ lè padà sílé. ọkọ lọ play tape sọ rẹ èwo ìyá alájà ìjọba obìnrin lọ play tape wọn ẹ jọ wá. àmà ló ń gbẹ̀mí. àfi bíi pé mi ò rírú ẹ̀rí kíyàn lọ máa gbẹ̀mí nínú club. Ah, ìyá ẹ̀ ti fẹ́ jáṣẹ́ o kò yé mi o. ẹ kọ́ má tẹ̀ lọ lórí òkè twenty one days. ọba lè máa jọ lọ náà lọ́gbọ̀n ní mi bá ń lọ lọ. mi ò ní jìyà ọ̀ láyé mi. má ì fọ́fọ́ kò wá lọ pẹ́. ẹ̀dá ṣẹ̀rùn bíbẹ̀ yín o ẹ dákun ẹ wòye ẹ jẹ́ ká máa kíyèsí ìgbẹ̀yìn ní ká máa wò láyé ẹ̀dá ìgbẹ̀yìn ní ayé kádàrá ń bẹ àkúnlẹ̀yàn ń bẹ kò má ṣe é dọ́gbọ́n sí i ohun tọ́lọ́run máa ṣe láṣẹ dẹ́dà kan máa lẹ̀ yé. ìtùnú ṣọmọ tó bá bá wèrè ìwọ gẹ́ọ̀ yìí orí ẹ ó ti dọ́ta tí o ń ṣe bẹ́ẹ̀ ni ìwọ bẹ̀rẹ̀ sí ní mú àwọn customers mi ní kọ̀ọ̀kan ó bẹ̀rẹ̀ sí ní gbà á ìwọ ìwọ tí mi gbẹ́lẹ́ yìí ó fẹ́ máa bù mí jẹ. farabalẹ̀ ibi báyìí kì í ṣe ọjà ojúwòye kò dẹ̀ kì í ṣe mu ṣe olóòṣà this is shopping mall kí ló tó wá ń pariwo tó dẹ̀ ń ṣòfò ayé tì ẹ eh, mọ́tò ni mo mọ̀ tó máa ń ṣọfà eighty men ṣo fẹ́ kí jásikẹ̀tì ẹ bọ̀ ni. èmi kún ìpariwo èmi pariwo lẹ́nu tiẹ̀ ìtùnú ìtùnú ọmọ ti dọ́gẹ̀ ọmọ sí ọmọ akọ́mọ ti ta ní ẹ oge ti ta ní ẹ ìtùnú èmi èmi ni wọ́n bá ta. kún iná dà mi ò tí ì rí nǹkan tó ń kún in lára ẹ ṣọlá àwọn tó ń kún ẹ ní kún in orí wọn ti dàrú ojú wọn fọ́ dànùdànù idiot àwọn ọ̀rẹ́ mi lẹ wọn máa pè mí ní pé wọn máa ń pè wọn ní kùn kí ló ń kùn lára ẹ ìwọ ló ká aṣáwó ó wá ń pariwo ń pariwo ládùúgbò jẹ́ ká pàdé ní fíìl tó bá mọ̀ pé o tó bẹ́ẹ̀ má ṣe gbogbo wèrè fún ẹ tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ o máa pick race i don't have time mi ò ní bàbá eh? ẹ mi ò ń ṣọmọ aláta eh? international aṣáwó lè mi kò yí ẹ. ìtùnú i don't have your time. Ah, ah. ìtùnú àbí wọ́pọ̀ ni mo wò yìí ìtùnú mà dóge kẹ́. aṣáwó aláta. ẹ jẹ́ ká máa kíyèsí ìgbẹ̀yìn ní ká máa wò láyé ẹ̀dá ìgbẹ̀yìn ní ayé kádàrá ń bẹ àkúnlẹ̀yàn ń bẹ kò má ṣe dọ́gbọ́n sí i ohun tọ́lọ́run máa ṣe láṣẹ dẹ́dà kan máa lẹ̀ yé ọlọ́run pé ẹ kò máa bọ̀ sáré. Eh, ọ̀rọ̀ náà ó sọ sí ni lẹ́nu ogun yọ sí iṣu ò ṣe é pọ́nlá ìyẹn ò ṣe é tu dànù. aya mi wọ́n ni wọ́n bẹ̀ ọlọ́run ó jẹ́ ọ̀dà fún ọlọ́run ó jẹ́ ọ̀dà fún ó ní sunkún kan ayé ó jèrè ó fèrè ìjẹ̀kọ̀ wo sọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí mo fẹ́ kọ́ fọ́ wọ́nú ni ìfẹ́ kó bínú rárá sórí wọ́n ní àrírú eléyìí afíndẹ́rù bọ́ lọ́rọ̀ ni sórí nǹkan tá a bá rírí kò tí ì dòde ayé ni wọ́n ní adùn ṣe bí ń tọ́lọ́ lọ́wọ́ sí àṣòro ṣe bí ń tọ́lọ́ wọn lọ́wọ́ sí ó wọ ọlọ́run ni ó ṣe jáká pélé ní àdánwò ọlọ́run ní ṣe ládàá bóyá lọ́n fẹ́ fi dán gbàgbọ́ ẹ̀wò ni wọ́n gàgàn rẹ̀ wọ́n ṣùgbọ́n èmi wá bí ọ fẹ́ kọ́ fọ́wọ́ nù tún ti yọ mo fẹ́ kọ́ fọ́wọ́ nù kó o bínú sáré etí kúnlẹ̀ ṣe yìí èyí tó ṣe yìí kì í ṣe kó dùn má wà náà nù ọmọ dáadáa ní ọlọ́ọ̀dẹ̀ wà òrí ń fi rí òróhùn fi rí òrí bọ̀dá wa náà òrí fi rí ẹ́ kí wá ló kù tá a fẹ́ fi sọ yí pé ọjọ́mọ burúkú tó bá jẹ́ pé ọmọ kan tí ọ̀dà ni ah, èmi ò ní wáyìn ìní dá sí àní dìde pínrín píntín ṣùgbọ́n ọjọ́mọ tó dáa ni lọ́ọ̀dẹ̀ wà yìí a ah, ó finú so yan fẹ́yìn tọmọ ṣùgbọ́n bíbẹ̀ náà ni wọ́n yọ̀ dáhùn fẹ́kọ̀ọ́ fọwọ́ sọ́kọ̀ ìyàwó mi ọmọogun ọmọogun làgóògùn ọmọ olónígbàlẹ́yẹ má sunkún ó ní láti máa ké mo bẹ̀ẹ́ ni má sunkún ọkọ mi jọ̀ọ́ má bínú. dadi àǹtí Rónkẹ́ ṣé mi lọ́lọ́run ni kúnlẹ̀ fún ọwọ́ mi sùnsùn ó wà lọ fún mi lóyún ta àmọ́ ṣá o àmọ́ ṣá. kó má bínú olú tó wà ní yóò gbà bínú kó jẹ́ máa wò ó bọ́sẹ̀ méjì tí mo gbọ́ pé bọ̀dá mi kúnlẹ̀ ti fún wọn lóyún síta mo sáré lọ bó lórí ẹbí mo lọ ṣàlàyé fún wọn wọn ní pé kájọ máa bọ̀ ń bí má bínú o má fi wò ó má tiẹ̀ fìyẹn ṣì bínú mo fẹ́ kó fi rẹ lọ́kàn balẹ̀ sẹ́ni tó máa lé ẹ nídìí ẹrù ẹ ṣùgbọ́n ọkọ mi má bínú jọ aya mi. aya mi aya mi mo ti bẹ̀ ọ́ mo fẹ́ kó ronú yí pé sẹ́ni tó sì dà àbí ò dà ìwọ fọ̀rọ̀ rẹ mọ́ lọ́n lọ́kàn ọmọ ń tọ́lọ́ fi ṣe o ọmọ ń tọ́lọ́ ń fi ṣe o atọ́rí kan sì kan lọ́lọ́run ọba tó ń wò ọmọ ń tọ́lọ́ fi ṣe hmm? o ìwọ ẹ̀ wá sọ fún mi ẹ̀yin méjèèjì látìgbà tẹ́ ti fẹ́ra yín kò sí ètò sàárẹ̀ kò sí ìtàn náà tà náà wọlé lórí kò sí nǹkan kan rẹ̀ ọlọ́run ò wá pàkan fún kan nù yín torí pé ọ̀rọ̀ yín wá ṣẹlẹ̀ sẹ́yìn láwọ̀ àgbé pé bóyá pé kinní kankan yín bíntín ni lójú ọlọ́run bíntín báyìí ni lójú ọlọ́run wọ́n bínú sọgbọ́ fọwọ́nù níbi oríwọ̀ alágbó orí èṣù amúnikọlù ni wọ́n ń sọ̀rọ̀ ní ìsìn wọ́n ń ṣe bí olúndùn ó wá sojú bí ọmọ lúdò ó ń ṣe bí olúndùn. ẹ ṣe àbàmì bẹ́ẹ̀. wọ́n sàn bẹ̀bẹ̀ bẹ́ẹ̀ náà wọ́n sàn bẹ̀bẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ìwọ ọmọ pa bẹ̀bẹ̀ kó tó lọ sí tó sí nígbà bá dá nǹkan lẹ́tàn ẹ wà ta sí yàn lọ ó jẹ́ kí wọ́n máa fojú burúkú wo ẹbí wa. ẹ bá ń bẹ ẹ jọ. lẹ́nu sọ́hún lẹ́nu sọ́hún tó sorí bí ẹ̀pọ̀ lọ́mọ kan ẹ wo ọmọ tó ṣẹlẹ̀ ó dìde nísìn ọ lọ bẹ̀. ẹ. Hmm, hmm ó ní kí n dìde kí wá bẹ èèyàn bọ́ọ̀lù ṣe máa ń ṣe báyìí gbà mí ẹ ṣe pé mi lọ ṣọ́ọ̀bù. ṣe olóògbé ìsọfúnni ọ̀fẹ́ bẹ́ẹ̀ ni àdúgbò. ọ̀fẹ́ ah, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ah, ó ṣe bí torí nǹkan tí mo ṣe ní kẹ wá nìyẹn. ẹ bá ẹ o tọ ọbẹ ni mo sọ fún ọ ó ti yọ wo jẹ káwọn ọmọ ọlọ́run tiwa orí tá a fi ṣèwé òkú lọ́rùn yóò yé mi nǹkan tó náà táwọn méjèèjì ń ṣe. ẹ wo aya mi mo fọlọ́ọ̀ bá mi bá ti pè jẹ́ kó tán mẹ́ ẹ má jà fọ́pọ̀lọpọ̀ pàpàpọ̀lọpọ̀ péjọ sọ́kọ́ àwa lọ tíá sọ́kọ́ ẹ jẹ́ ìjẹ́sì ẹ ìjẹ́sì ọ̀rọ̀ tó sọ̀wá. bébí mi ò mọ òun ló ṣe òkú mi. ó sọ ó ṣàtì ìpá lẹ́bí ọ̀pá wa lẹ́sẹ̀ dàn. wáyà máa bọ̀. dákùn mọ́tò sọ fún lọ́ọ̀tì sọ fún kí ẹ ọ̀gbẹ́ ọ̀gbẹ́. wọ́n dẹ̀ rí so ló ti ṣe bó ṣe máa rí máa gbà fọlọ́n mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin náà ń ṣe èèyàn burú ó lè jẹ́ fọlọ́n fi dán yín wò ni orí ọmọdé ló ń pọ ọmọ wáyé tí ìyẹn bá wọlé ń sìn yín ó lè jẹ́ pé ìgbà yẹn lọ́wọ́ máa gbàdúrà yín ká ṣáàkùn fàdúrà kí gbogbo ẹ̀ kó lè rí bá ṣe fẹ́. ó ṣe àbúrò mi ọlọ́run máa wà pẹ̀lú ẹ̀ o kò gbogbo ní pé ìpínlẹ̀ èkó ní ọkọ̀ wá rí mi lóde yẹn wọ́n rí ìwà òwà gbinti gídá. bẹ́ẹ̀ láṣàlá jẹrẹkú dán. ojúṣe ọ̀bọ̀ sọ̀bọ̀ ògógó dọ́rọ́ jẹ́ ẹ̀tọ́ yẹn àbẹ̀dẹ̀ jẹ lábẹ́ gẹ̀ẹ́sì ẹ̀jẹ̀ o. bàbá mo fẹ́ yán. ṣé o mọ nǹkan tó máa ń sunmi lọ́rọ̀ bàbá yìí. bàbá la fẹ́ lọ ṣe pàṣẹ àní ká máa lọ sí lẹ́kì pé bàdó fẹ́ kọrin. báàgì wàá dé wàá nígbà bẹ́ẹ̀gì ní kàtó tábà dá bẹ́ẹ̀gì tó tábà tí wọ́n ṣe fàájì wàá bẹ̀rẹ̀ sí ń kọrin orin tó máa tún wá kọ ọ̀rọ̀ wá jẹ́ latest àwa já àwọn orin àwọn bàbá tó ti kú ti pẹ́ orin abẹ́gi ó máa dá ìgbà tó yẹ pé remembrance làwa ṣe lábẹ́gi. ọ̀gìdà óyà wá yé ṣé wo mọ̀ ẹ pé ok àgbàgbà tó ti kú ti kú. ẹ ò ní ẹ wá wọ tẹ̀gbẹ́ mi gan tí ó ṣe wà láyé tó ṣe máa pẹ́ kan nìkejì ayéfẹ́lẹ́ àní abẹ́ẹ̀gì àánú. Ah, ayéfẹ́lẹ́ ló tún kọ yẹ. àwọn orin abẹ́ẹ̀gì ẹ. ṣé o ní orin bàdó kọ̀ọ̀kan lórí fóònù. èmi ò kí abẹ́ẹ̀gì àánú ẹ̀ lèmi fẹ́ gbọ́ jàre àwọn abẹ́ẹ̀gì làwọn àná. sáré sáré tán ṣe bọ́ọ̀lẹ̀ sí iná. wá ṣẹlẹ̀ ilé èjì ẹ ti fẹ́ máa dìbò lọ́dún mi torí ẹ̀jọ́ já ni. ẹ dúró ẹ dúró ẹ dúró ná ẹ wá mi. ẹ gba Jésù Kristi sínú ayé. èwo ló ń gbé. Jésù kú fún ẹ̀ṣẹ̀ ọmọ aráyé. abájọ èwo ló ń gbé gangan. ó kú nítorí ti tèmi ó kú nítorí ẹ̀yin ìyìnà yín náà wòrà yín láàárọ̀ kùtù ẹ ti mọ tí tó yẹ kẹ́ máa gbàdúrà ní chọ́ọ̀chì ẹ́ ó yẹ kó rí bẹ́ẹ̀. àná ṣọ́nà ewu ní gbẹ̀gìrì ah, owó bíi tán ẹ ṣe fresh yéṣu ah, náà polówó fresh. kí ni problem ẹ níbo ló rògbò wá kí ló ṣọmọ yìí náà alẹ́lẹ̀. Ah, ara ọmọ sí òní lérí wọn bá gbọ́ sí òní ó ìlú ayọ̀ yéèrú sálẹ̀ mú rí inú ògbó níbi tán yìí. <laughs> ó kọ débi bàyẹn sí ọkọ bẹ̀rẹ̀ sí ro jọ́ọ̀ṣì ká gba tó yẹ ká wà ní ṣọ́ọ̀ṣì pẹ̀lẹ́ ọmọ kẹ́yìn bàyẹn jọ mọ́ọ̀sì ó dàbúrò yẹn ti burú pẹ̀lẹ́ ọmọ tó mọ̀ràn ń wù. mo fẹ́ kẹ́ gba jésù kẹ́lẹ́ bá a níyà ní pẹ̀kun ni nǹkan tí mò ń sọ yé mi. àti ah. sọ̀rọ̀. wàá ṣeré wàá ṣeré kọ́rẹ́. àwọn ló rí bóyá máa ń ṣe nìyẹn ókè tó bá yá sí wàá bá wa ní pé kinní kan. Ah, ó mọ nǹkan tó ṣẹlẹ̀ mo ríran sí ọ̀nìkẹ́mọ́wó kándù wa ọ̀nìkẹ́mọ́wó kinní kan abẹ́là pupa kúlá kó tó dé kó tó ní pé ókè eh, abẹ́lẹ̀ ọ̀ra òkè kan níbi ó mọ bóyá máa ń ṣe ó fẹ́ gbà wá. ìmọ̀ ọ̀fẹ́ ní ìgbàlà lọ́dọ̀ Jésù kò sẹ́ni tó ń gbowó lọ́wọ́ yìí fẹ́ kí mo fẹ́ kí iṣẹ́ lè ṣe fún àwọn ọ̀rẹ́ yìí àwọn olè lè. mo kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o mo ẹjọ́ ẹjọ́ wọn mọ kó tó ń ṣe ni o ẹjọ́ ìyá lábìjà kí ló dé báyìí náà ẹjọ́ afọlọ́ọ̀fẹ́ ìṣọ́ Jésù fẹ́ràn ó dàbẹ́ ni pé òun wà ó ó tó bá dé sí orí yóò ní kọlẹ̀ èdè kọpa ẹ̀ máa mọ jésù kí ló ń ṣẹlẹ̀ náà. à ń pọ̀rọ̀ yìí lọ́wọ́ ẹ̀sìn òun lára ọ̀nù kí ló ṣẹlẹ̀ gan. ẹ̀rí kó máa fẹ́ dà ó fẹ́ máa dà ìgbà tó pé àwọn bíbí lo nǹkan wa ni yeah because ó fẹ́ máa dàbí plan work èèyàn kọ́kọ́ wá oníkàgbà jésù before you know how, yòókù sáré dé wọ́n ní ẹ má bínú kò mọ̀ kó tó ṣe ẹ rí i pé gbogbo agbọ́dọ̀ àbọ̀ ti lò wá. wọ́n fẹ́ gbà wá ní. wọ́n dábàá àgbọ̀ fúnra ọmọ ẹ ọmọ ẹ dẹ yọ di o yọ wájú tu. Ah, ó yẹ ká yí ọmọ ẹ ní wàhálà. ṣé ṣé wọ́n rí ọ̀rọ̀ Jésù kan tó ń sọ mo mọ báìbù ju wèdè kan tó wá pàmì sọ báìbù lọ tó bá rí ibi tán ẹ ó ṣe fẹ́lẹ́fẹ́lẹ́. ẹ bá wọ́n mọ̀ ẹ pé tí tí a bá wo ọ̀rọ̀ Jésù kan tó ń sọ yìí kò mọ báìbù rárá ó ní ẹ hó ìyàsọ olúwa yìí la gbogbo ìwọ ṣéèkì trọfì tó gbé dání. òótọ́ ni o ó ti hó oho oho ṣéèkì ṣéèkì gómẹ̀gì tiẹ̀ <laughs> ó ní ẹ hó ìyàsọ olúwa wúwa mi oho ọmọ àlè ó ní john three sixteen ó ní dimu ṣinṣin kí ni bíbélì sọ. dimu ṣinṣin dimu ṣinṣin. ẹ bọ́ bẹ́ẹ̀ bù. dá ọlọ́run lóhùn ó ṣẹ́ẹ̀rì gbẹ̀yàn sáré. nǹkan tó ń gbénú mi nígbà tó ń gbénú wa tó yẹ ká sọ fún yín ẹ jẹ́ ká yàn náírà ọ̀tí nsìn. lately ṣé mo pé àwọn ìwà tẹ̀ ń wú kan strange ẹ kàn disgrace wa káàkiri ni ẹ wo sin tó ṣẹlẹ̀ nígbà tá a jáde ẹ kàn déédéé park sẹ́gbẹ́ kan ẹ dẹ̀ bọ́ lẹ́nu mọ́tò ẹ dẹ̀ lọ bá àwọn guys kan tó dúró sí kínní ẹ dẹ̀ preach fún wọn ẹ quote bible as in you were just doing somehow. èmi. ah ah ṣé tí gbogbo èèyàn bá ti fẹ́ parọ́ fún yín ṣé èmi màá tún parọ́ fún yín mi tí mo jọ́ ọmọ yín you know i'm your pet also ìjọ the last time ta lọ sí club ṣé mo pé Kafayat ṣì ń bínú gan wípé a ṣe máa aláwọ̀ kí nǹkan tó ṣẹlẹ̀ yẹn kó ṣẹlẹ̀ ní club ẹ kàn dídé lọ sọ́dọ̀ àwọn tó ń mutí jẹ́jẹ́ ẹ ló ń preach fún wọn ṣe everything. tó bá yẹ pé wọ́n ti nà wá ń kọ́ kí lẹ fẹ́ ká sọ in that sport. ok níbẹ̀ yẹn bọ́ọ̀rọ̀ yẹn ṣe ń ṣẹlẹ̀ tó bá yẹ pé queen i mean your rival tó bá wá at that spot at that same time tó bá rí nǹkan tẹ̀ ń ṣe she will just think you're crazy or something yes. Ah, but how come kò yé mi ah, kí ni yóò yé mi mi ò mọ bó ṣe ń bẹ̀rẹ̀ mi ò mọ bó ṣe ń parí. Ah, yálàyà àbí àbí queen dẹ̀ ni ó wà ní ọ̀rọ̀ yìí ni kó má jẹ́ pé bíi tí queen fẹ́ gbà yọ sí wa lélẹ́yìí o anyway wọ́n ti ní téèyàn bá débi téèyàn lọ èèyàn kì í dúró àwa náà a máa wá rìn kúnrin ẹsẹ̀ so yálà yà you don't need it ẹ need it ẹ mọ̀ pé tẹ́ bá ti ń rí wa ẹ máa rí pé ẹ ti rí ọlọ́run because ọlọ́run ló fi àwa ta jẹ́ èèyàn ló fi jíǹkì yín tó ti yẹn yín as a human we are behind you and we are ready to walk through this journey with you. yàrá yàrá. We love you. Mm. Sorry, ní tí mo fi fẹ́ràn rẹ̀ ọmọ o tó bá fẹ́ rẹ́rìn báyìí ẹnu ló fi rẹ́rìn ìwọ́n <laughs> mọ jẹ́ kí dùn mí ó dùn ẹlòmíràn rẹ́rìn báyìí ọmọ pààyàn lẹ́kùn ni wọ́n lọ rẹ́rìn tí ń pẹ̀yàn lẹ́rìn <laughs> yóò dáa fún ọ yóò yọ kalẹ̀ ọ ká má fọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ a ti sọ̀rọ̀ púpọ̀ inú mi wá dùn nítorí ìbá tí mo bọ́ lónìí torí wípé nígbà tá a sọ̀rọ̀ tó bá jẹ́ pé ọ̀rọ̀ yẹn ò dùn mọ́ àti pé ó gbà ni kì í ṣègbà tí mo bá yín máa bọ̀ inú mi wá dùn pé mo bọ̀ dáadáa ó wá ń jẹ́ kí inú mi kó máa dùn ọlọ́jẹ́ kí mi gan fúnra rà mí kí n wá wà happiness inú mi dùn gan ni <laughs> inú mi dùn gan ni o ẹ ọ̀ wá rí welcome wo kọ́rídọ̀ tó wó lọ́kàn sọ̀rọ̀ ẹni tó dẹ́kun ẹ̀yìn àsọ̀rọ̀ rẹ̀ sọwárí agbára lọ́wọ́ náà ó finú soyún ọ̀fẹ́ yìí gbọ́mọgbọ́n ni agbára lọ́wọ́ náà ẹ inú mi ò wá dùn sórí tó lè ṣe tó lè dùn mọ́ mi mi sí òun ni wípé mo fẹ́ kọ́ famara mọ́ mu bí gẹ́gẹ́ bí ìyàwó mu gẹ́gẹ́ bí ọmọ kò sì famara kò mu bí àbúrò rẹ̀ sọ ló ń gbọ́jọ dáa fún èjìkejì ẹ jẹun ẹ wọra ẹ wọra ẹ sáyìn náà ni kó gúnrégé bí ìdodo ẹ̀fọn ṣẹbẹ rí báyìí ẹ yọ Ọlọ́run tó dá ìpò òní yá ẹ̀yin méjèèjì ẹ ní kú fúnra yín a lágbá lọ́wọ́ ọlọ́run ìyàwó mi ó finú soyún ọ fẹ̀yìn gbọmọ sórí tó bá ti fẹsẹ̀ ọ̀tún kúnlẹ̀ ọmọ fi tòsí dìde bàbá ti gbóhùn ìyá lámọ̀ gbóhùn ọmọ wọn ò ní rán ọmọ wá pè ọ́ a àyà mi ó dùn mí nú wàhálà ìbéèyàn bá gẹ̀ẹ́sì nínú mi kò ní kọsẹ̀ torọ ọpọ́n mi lé ọlọ́run ọpọ́n ọ lé aṣọ àpọ́nlé rẹ ní fàyà ń ṣe gan ni. bàbá <laughs> ẹ ṣe gan ni àgbáyé àtúbọ̀ dalẹ̀ àgbàrá ọlọ́run ẹ kó wa pẹ́ ah, ẹ wo tẹ́ bá wọnú mi yóò tán domi tútù sí ni ọkàn mi balẹ̀ <laughs> ah, ikọ́ tí mo rò pé bí màá bá ń bí kọ́ ni mo bá o ah, ẹ ṣeun ẹ jẹ́ kójú tì ní àwọn tó ti sọ pé a máa mọ̀ bó ṣe máa ṣe. <laughs> ẹ ṣe ah, ìyá mi ò ṣe ọlọ́run bá mi wà pẹ̀lú ẹ o ojú òní tì ẹ ò ní kábàámọ̀ pé o gbà lágbára ọlọ́run. ṣé wàá rí ọlọ́run tó ṣe tọmọ mi á ṣe tiẹ̀ lágbára ọlọ́run ẹjọ́ kọ́ mọ̀ bọ̀ tọ́ni lágbára ọlọ́run bàbá mi. ẹ ṣe gan ni hmm. ọmọ yín náà ni ò ẹ bá mi dàpọ̀ mọ́ ọmọ tọ́ ẹ. àmọ́ tó sọ yún fún wa mọ́ sọ yún fún wa Eh, àwa ti mú lọ́mọ tíya sọrí ìwọ ìyàwó mi ò ṣe ń sọ fún ọ tí ń bá tún padà wá sínú ilé ọ sọ fún mi pé o ti gbá yẹn ìyẹn ni pé o ti lóyún náà a sì gbóhùn ìyá gbóhùn o ṣeun. ṣé wàá rí o ẹ kúkú ti bèbí ẹ ti mọ̀ mí ìyá kí là ń tà ẹ wò kò sí problem lọ́jọ́ yẹn tí olóúnjẹ dé ni ẹ fi yẹn dá mi mímu ni o ẹ fi dá mi taláṣọ wíwọ̀ ti góòlù ni màá wá tó a tán láti lè máa tán pátápátá èmi àtàwọn ọ̀rẹ́ mi a máa dá sí a débi pé wọ́n ní ìtàn lọ́ máa pè kó mọ yẹn gbogbo nǹkan tẹ́ bá fẹ́ tẹ́ bá fẹ́ ṣàṣọ fún mi ẹ mọ̀ mí. èmi ò sí pé ṣeré kan bí a o èmi máa dálẹ̀ rẹpẹtẹ yìí ẹ máa bọ ẹ ìyá ẹ ṣe àwa tó tilétilé wá nì. ẹ ti pé máa kán ọ̀rẹ́ mi wá ẹ ní problem lórí níná dídá ni o aṣọ góòlù pátá ìyàwó mi ẹ fi dá mi tiẹ̀ náà ọjọ́ ti tiẹ̀ náà á pẹ́pẹ́yẹ máa pọ̀ mọ́ wọ́n máa gbà wọ́n máa gbà ogún mọ̀ mí. Hmm. àwọn máa kó tilétilé wá ní ṣe é má ah, wọ́n rí. tó bá jẹ́ tìyẹn lágbára Ọlọ́run a máa jọ pé ojúṣe ni ẹ̀yin náà máa mọ̀ pé ah, ah, ẹ ní ìyá ìyàwó ọ̀dẹ̀ a máa dé tẹrùtẹrù ni <laughs> eh, bá ṣe ń fọ̀tún kó báyìí àwa náà máa fòsì sẹwárí tí ó fi dijọ́ yẹn wọn ò ní fẹ́ nìkankan ṣàwátì láàrin sẹwárí èmi gangan gẹ́gẹ́ bí olórí ẹbí fúnra ara mi wọ́n nànú lé olórí ẹbí ẹbí yìí ẹbí kúnlé èmi gan wàá pe eléré eléré àgbà ni wọ́n pè ṣé wàá rí eléré tí wọ́n pè tó bá ti ń sọ̀rọ̀ sí wa nídìí ní kẹ́kẹ́kẹ́ èmi náà ra dìde rà tí n bá kọ́kọ́ fà bá a tún gbà bàbá kó fún wọn a kó fún wọn a kó fún wọn wọn mọ ìbọn ìlànà ìṣẹ̀lẹ̀ òpó lọ́rùn ọ̀nà sọ wá rí wọn tiẹ̀ sọ ma pé bùkátà rẹ nísìnyí ó ti kú méjì ó ti di mẹ́fà ọ gbọ́dọ̀ sojúṣe rẹ láàrin àwọn méjèèjì ọ gbọ́dọ̀ ṣe dáadáa o tó bá ti wá dijọ́ yẹn tínú wá ń dùn tí gbogbo ẹ̀ ń dún yùn gbà tó ń ṣe gbogbo ẹ̀ tí wọ́n ti bá sọwọ́ mi báyìí ọmọ tí mò ń béèrè kì í sẹ́pa owó ni ọmọ owó sí ni mo tún wá kélé báyìí mo kó báyìí mo tún wá nílé báyìí gbáà kì í ṣe kúkúrú mo ní okó bẹ́ẹ̀ o owó ni mo ní kó o kó síbẹ̀ ìyẹn ń jẹ́ surprise fún yín ni tẹ́mi náà bá ṣọwọ́ báyìí kẹ́ kówó síbẹ̀ ni o èmi ò fẹ́ gbọ́ sórí o. àtiwọ́ náà. fọ́ọ̀mù ni mo sọ fún yín bá ti ṣọwọ́ báyìí kẹ́ fún mi ni mi ò fẹ́ gbọ́. Maichi. Hello, how are you? ah, ẹ <laughs> wo ó ga jù ẹ eh, eh, wò ẹ má jẹ́ kí ẹ má jẹ́ kí n fi ọ̀rọ̀ jẹ́ sọ̀rọ̀ jáde mo ní kí n béèrè lọ́wọ́ yín ni pé ehm, ti function tẹ fẹ́ ṣe yẹn àwọn girls mélòó lè máa need. ẹ nà ó sódà má lè supply yín láwọn girls tẹ máa need náà. Ehm, lóòótọ́ ni mo ní Paris ní end of the month but ehm, mo tún ní ẹni tó fẹ́ supply me this time. ah kí lẹ mí bí ti bá wò. Ah! ẹ nà ṣe bẹ́ẹ̀ náà ni máa supply wọn. mo mọ̀ pé wà ló ń supply mi but uh, this time around mo fẹ́ supply yẹn from another hand. no mi understand ta ta sọ yìí no ta edu ta lè lo mi tuntun lè fún yín láwọn fresh girls àwọn good looking girls ẹ jọ ká tún lẹ lómi ìnà kọsà mo gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí ò yé possible hey, for possible the most success. sẹ́ẹ̀. Hello? Hello, Ìtùnú. Yeah. Iwo. Hey hey. náà sọ fún mi pé me kọ́ ló ń sọ. Lóòjọ́ jọ́jọ́rẹ́ náà sọ me mi pé irọ́ ni. Irọ́ ló ṣẹlẹ̀? ó tún ti jẹ́sẹ̀ adìyẹ dọ́dọ̀ chief àbí. olórí tó kọ́ sàpàdé kò jẹ́ ní dáàbò òṣìṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ah! ẹ máa wo idiot kẹ ó máa gba business mọ́ mi lọ́wọ́ kẹ. Ah! nǹkan tí màá fi ojú ẹ rí ayé ẹ máa bàjẹ́ ni mo sọ fún ẹ. má sáyé o gbogbo tó bá ti di kó má sáyé o má dúró má ti rí kù má dúró. tó ayé ti bàjẹ́ o ayé ti bẹ̀rẹ̀ sí bàjẹ́ báyìí sìn. mo láyé ẹ máa bàjẹ́ ní sẹ́ẹ̀ ìgò olórí burúkú yìí kò ní dáa fún ẹ mo sọ. ohun i don't know. ẹ̀yin àti ta ni géèdì tinú yìí rà ó mo pe chief chief o àwọn girls ti máa supply ẹ jẹ́ kí n mọ bó ṣe ń lọ káde mo bí ṣe máa arrange ọ káde mo bá ṣe máa gbowó chief láti máa sọ fún mi pé ah ẹlòmíì ti wà ó tó máa supply àwọn ní tó máa tó máa káwọn ọmọ wá fáwọn o bí mo ṣe máa sọ̀rọ̀ báyìí ni mò ń gbọ́ ìyáláyà mò ń gbọ́ tó ń kí ìyáláyà mo wá òpè kí confam mo bá pe wèrè yẹn náà ìtùnú náà sọ fún mi pé ó fẹ́ ká ọmọ wa. ayé ti bàjẹ́ o ayé ayé nǹkan tí mo máa fi ojú ẹ̀ rí á ah. gbà. bíbí ti bàṣẹ jẹ́ fún wa ó tán ṣó tán sìn mo sọ fún queen wọn máa ní ìyáláyà o ìyáláyà o òun ló ti bàṣẹ jẹ́ fún wa yẹn queen queen. Ìtùnú ó ti kí ọwọ́ bọ́ kìnìún mi lẹ́nu ó dé di dandan kí n ṣan jẹ panu bó ṣe wọ́n wà yẹn mi ì jẹ́ kó ba tèmi jẹ́ èmi ni máa kọ́kọ́ ba yé ẹ̀jẹ̀ dànù. màmá kan yìí mo ti sọ fún yín tipẹ́tipẹ́ pé kẹ́yẹ́ ká mú bèbí yẹn kó lọ́nà ẹ̀yin lẹ̀ dá mi lóhùn. màmá kan yìí mo ti sọ fún yín pé mo náwọn guys kan tí mo lè fa ìtùnú lé lọ́wọ́ tó bá ti rí picture ìtùnú ọlọ́run ọlọ́run mi ò fẹ́ believe pé màmá kun ló train baby yẹn honestly because báwo ni wọ́n ṣe máa gbẹ́yàn lẹ́yìn tó máa fi máa gẹ́yàn jẹ kádẹ torí ká tó fọ màmá pè máa ní ọmọ mi ni o product mi ni èmi ni mo train ẹ bad product gbà lélẹ́yìí o honestly. mama ẹ jọ kí ló ń gun ìtùnú gàràgàrà gan onílù wo ló ń lùlù fún lábẹ́ omi tóun náà dẹ̀ ń jó sí. kò yé mi o ah. ẹ tiẹ̀ lè imagine bí bébì tùdú yẹn bó ṣe ń jẹ ojú mama kò tẹ́ mi lọ́rùn rárá ni. kò sí àtẹ̀wé lọ́rùn rárá má fi dídá ẹ̀ wọ́n nà wọ́n ṣe mo máa pa ní kí ló ṣẹlẹ̀ ah. bẹ́ẹ̀ni ká fi sílẹ̀ òun ló ti ṣẹlẹ̀ yẹn. Ah, ẹ calm down ìtùnú bẹ ṣé wo yẹn nǹkan tí àgbàlagbà fi ń jẹ̀kọ́ abéèrè ló wà èmi máa fi hàn ìtùnú. ìfimi àti ìṣe o ẹ má wọ wá rọ. sórí nǹkan tó ṣe é sìn ó tún wá jẹ́ kí n nífẹ̀ẹ́ sí i ọtí yẹ sórí silence is the best answer for you ó ti yẹ bó o ṣe dá lóhùn yẹn in fact inú mi dùn bó ṣe yẹ kó kó bìyè gangan ló ṣe. ìgbà tí mi ò kí ń ṣe rí fura bìtì. àdáyé ló ká gbé títí ẹ̀ tí alpha. ẹ̀rọ chief èmi ti set pẹ̀lú yín ẹ̀yin ni ẹ plan láti ṣe normal fún ṣé owó owó là ń san pa ẹ̀. nǹkan kékeré ni tówó yẹn ìbáàkì tó lọ́nsìn mo lè mo lè transfer owó yẹn sí ẹ but má disappoint me. Ah, ah. Eh, àwọn mi ti set báwo rí disappoint me. mo fẹ́ kàn wọ pàtí yẹn káwọn yẹn rí gbé gbogbo ah, làwọn lè ti ṣí wa ẹ ti yẹ so owó yẹn nǹkan kékeré ni kó ṣiṣẹ́ tó bá ti ṣe dáadáa a máa máa láti máa dé pẹ̀lú àwọn náà dátó dátó kiri tí mo. ẹ ṣe kí n ní náìtì. báwọn ti kó ayé ẹni kán wá wò kán wá wò kó lè yé wọn kó bá má lè pẹ́ fún wọn ni ẹ dákun kán wá òye ẹni ọlọ́run fẹ́ nìyí o ṣe bẹ́rù mi. ẹni ọlọ́run fẹ́ ọlọ́run fẹ́ ọlọ́run fẹ́. ẹgbẹ́ kò ṣe lọ́lọ́run fẹ́ láyé náà mú ọwẹ́ lọ́wọ́ o. ìjìyà ìrànwọ́ mi ò ní jìyà o. ibi tó yẹ ká gbà kọjá ní ìṣẹ́jú. ó mọ̀ pé màá wá síbí báyìí lálẹ́ olórí burúkú ẹ̀ tán bá ti bí ìyá láyà ẹ̀ dà kó má bá mi lé mi títí twelve o'clock lọ́la. mo mọ nǹkan tí mo fara ṣe kí tó máa lọ́wọ́ o kò dẹ̀ ní bí a fún yín. ìtùnú ìtùnú kí ló ṣẹlẹ̀ gangan. kí ló ṣẹlẹ̀. ó gbọ́ pé wọn mọ̀ pé ah, ah. kí ló dé ṣó fi ṣe ẹ ní kí ni nǹkan tààrà lọ́wọ́ ẹ̀ tá à ń sanwó gangan kí ló ṣẹlẹ̀ tó yẹ kó tó bá ti wọ àwa ni wọ́n máa ń jẹ kí ló dé tó fi ṣe é ní ṣé o ya wèrè. ìwọ kò ṣe àwọn kò ya wèrè. ìtùnú ẹ fẹ́ sori burúkú wàá kọ́ máa sori burúkú. ìtùnú ta ló rán yín wá. ta ló ní. àwọn ìyá ló rán yín. ọgbẹ́ni ìdákẹ́kọ̀ọ́ fi wẹ̀rẹ̀ ah, lẹ́ẹ̀ ní sùúrù.

want to share it. Don't punish me. Don't punish me. You know you are not scared. I go show you I'm una say me I be better for you. We go finish you. I go show una say I train for Casablanca. I go kill all of you. You no be training. I never know anything. Wọ́n ìlọ fún ẹ láyé jẹ. Àṣẹ́dákùn yẹn. Wọ́n ìlọ fún ẹ láyé jẹ. Àwọn ẹgbẹ́ mi ló fi kún. Na kún ìṣẹ́ni lọ. Go punish una may God punish una. Local shower people, God go punish una. Yeah! Oh God! Oh God! Ẹ jẹ́ ipá ọmọ mi ò tẹ̀lé mi kò ní dá fún gbogbo yín. Ayé yín máa bàjẹ́ yẹn ẹ̀yin local people yìí. Ha! Shit! sí lánàá tó gbá wọn náà pápí ìlú báyìí ló ń sọ ọsibítù ṣé báwo ló ṣe máa ń sọ̀rọ̀ báyìí báwo ló ṣe máa ń ṣe báyìí náà ṣé wọ́n ti gbàgbé pé alàgbà sọ wípé tó bá ti fẹ́ bímọ kó kúrò jìnnà sí church náà ọ̀nà tó ti kọ́ lélẹ̀ pẹ̀lú báyẹn kàwé tó la máa ṣe wá rí obìnrin nílùú situation yìí. má bàbá mi sọ ọ̀rọ̀ òwe jàre. church la máa ma lọ. church church la wọ́n ti church. tèmi èsèmi èsèmi kẹ́mu kọ́kọ́rọ́ fún mi. yọ yọ yọ speak to speak to. Ọjọ́ máa ti bímọ. Ìrora ìrora ìrora ìrora ìrora ìrora. Ìpèlè preview. Tina, gbogbo suggestions ti everybody sọ, gbogbo ẹ̀ ni mò ń gbọ́ o. Ẹ jẹ́ ká ṣe báyìí sí Tùnú, eléyìí ni ká ṣe fún Tùnú, tọ̀hún láwọn fẹ́ ṣe fún Tùnú, gbogbo ẹ̀ pátá ni mò ń gbọ́. Bọ́ nínú gbogbo ẹ̀ pátá tí ẹnìkan ni mo like. Torí ẹ̀ mo ṣe pè é wá because èèyàn láti máa wà very careful. Mi ì fẹ́ káwọn every other person kọ́ gbọ́. Ó ti yẹ. Ṣé oríṣẹ́ ìwọ ni mo máa gbélé lọ́wọ́? Ìwọ lọ ṣe nǹkan tó sọ pé ó fẹ́ ṣe yẹn tó bá dẹ̀ ti ṣe tọkọ pé mi pé queen iṣẹ́ ti ṣe àti ìyanjú ẹ̀ kò sí lórí ilẹ̀ mọ́ ó gbọ́. ó ti yé mi mọ́. bá gbọ́ ẹ pé kán wá wòye fáwọn tí kò báyé ẹni kán wá wò kán wá wò kó lè yé wọn kó bá má lè pẹ́ fún wọn ni ẹ dákun kán wá wòye ẹni ọlọ́run fẹ́ nìyí o ṣe bẹ́ẹ̀ mi ẹni ọlọ́run fẹ́ ọlọ́run fẹ́ ọlọ́run fẹ́ ẹgbẹ́ kó ṣe lọ́rùn. kàgbà kọjá níṣẹ́jú kan sí kejì ẹ̀dá lè gbàbẹ́.